Alawasalam bele hadirina. Hadirina. Alawasalam bele hadirina. Hadirina. Wale adirati wale muslimina. Wale adirati wale المسلمين على وسلام بالعديد والعديرات والمسلمين إنا نوائكم جميعا جميعا إنا نوائكم جميعا جميعا بصومي بصهيمي ترهب صومي بصهيمنا على وسلام بالعديوين والعديرات والمسلمين في كل هم نحن وأنتم وأنتم بكل هم نحن وأنتم أنتم بنعمة رب العالمين بنعمة رب العالمين أهلا وسهلا بالهادرين والهادرات والمسلمين يجزي بدوام يجزيكم الله بدوام أجرا عظيما بما توفقون أجرا عظيما بما توفقون على وسلام العادرين والعادرات والمسلمين والعادرات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 تعالوا إلى كلمة السواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقل اشهدوا بأننا مسلمون ربي اسرع لي صدري ويسر لي أمري وحلل عقدة من لسان يفقهوا قولي مكوا ẹmọ يا من nínú ẹ̀sìn wa ní ike tí ó dáa tó ní a máa fi kíra wa pàpà jùlọ ní alukurani lè kẹrí inú suratu nur chapter number twenty four verse number twenty seven verse number sixty one and suratu nisa chapter four verse number eighty six pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. and jesus christ alayhi salam òun náà máa ń kí àwọn ènìyàn nígbà tí ó fi wà lórí rẹ̀ ìyẹn ànábì wa isa. alayhi salatu luke chapter number twenty four verse number thirty six. John chapter number twenty verse number uh, sixteen verse number twenty-one verse number twenty-six ní èdè Hebrew náà máa tọ́ pé shalom which means peace be unto you òun náà máa ń kí àwọn yẹn pé àlàáfíà Ọlọ́run bá akọ́mọ bá ẹnì kọ̀ọ̀kan ẹ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa tí a bá gbàgbé ètò wa tí ó máa ń wáyé sí ọjọ́ ìsinmi àbí ọjọ́ sunday ọjọ́ sunday eh, yawmal ahadi hmm. eh, ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ tí àwọn ń pè ní sunday lọ́dọ̀ wọn tí wọ́n ń pè lọ́jọ́ ìsinmi tí ìsọjọ́ ìsinmi pa ọjọ́ ọ̀sẹ̀ ni ọjọ́ ìní fún pásítọ̀ hmm. tí ó láàgùn tààrà so ọjọ́ ìní a máa mú ètò yìí wá sórí afẹ́fẹ́ tí a pè àkọlé rẹ̀ ní similarities and differences between the Bible and the Quran. In another word, similarities and differences between Islam and Christianity tí a sì máa mú àwọn oríṣiríṣi tọ́píkì wá ní abẹ́ rẹ̀ tí a bá gbàgbé mi tí a ti gbé ọ̀rọ̀ náà ní episode one òun náà ni pé a ṣàlàyé nípa pé kí ni wọ́n ń pè ní Bible báwo ló ṣe ń rìn so a sọ̀rọ̀ nípa Old Testament ibẹ̀ náà la sì wà so ní ìjẹjọ nínú episode three níbẹ̀ láti ṣàlàyé nípa orúkọ ànábì muhammad sallallahu alaihi wasallam ní ìfọ́síwẹ́wẹ́ fẹ́ni tó fẹ́ gbọ́ tọrọ ní sunday ọ̀sọ́mọ̀ chapter five verse number sixteen tí wọ́n pè ní shiri asiri nínú hebrew bible so eléyìí rí bẹ́ẹ̀ ní ìbámu èyí tí ọlọ́run bọ́ba àlékè ọlá tó kádàrá pé kí èmi àti yín kó tún bọ́ wa láyé lénìí gbogbo ibi tí a tún gbéyàwó fún wa lẹ́yìn náà kọ́lọ̀ ìjọ kó ṣe láǹfààní. kíní kan ni mo fẹ́ kí gbogbo àwọn èèyàn ká máa fi sẹ́mi hmm. àwa ò kí ń ṣe alátakò ẹ̀sìn kan. àìsàn alátakò. ohun tí ọlọ́run bá sọ fún wa òun làwa ṣe kí ni. òun là ń tẹ̀lé ipe kí ni o ká ṣàfihàn òtítọ́ káyé pa irọ́ ẹgẹ́tì ohun tí wọ́n ń pè lótìtọ́ ká jẹ́ kó dá dúró fẹ́ni tó fẹ́ tẹ̀lé hmm. ohun tí wọ́n dẹ̀ ń pè nírọ́ náà kó dá dúró fẹ́ni tó mọ̀ pé òun ṣe kí ni wọ́n tẹ̀lé so kó lè bá yé ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ohun tí ọlọ́run bá ń fẹ́ fún wa ó yàtọ̀ sí ohun tá à ń fi orí wa rò ìdí nìyẹn tí kùránì fi fún wa ní master key for doing that master key ni òun náà wà ní sọ́tìlì mìíràn chapter three verse number sixty four ọlọ́run ní kúlíyà halal kitab. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقل اشهدوا بأننا مسلمون. قل يا أهل الكتاب. sọ pé mo gbé èyí tá a fún ní tíra. تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. ẹ wá kájọ sọ̀rọ̀ tó dọ́gba láàrin láàrin àwa àti ọlọ́run bá ní ká bá yín sọ̀rọ̀ lọ́rọ̀ náà. aláàánú àbúdá ìlọ́lá. àkórí ọ̀rọ̀ tiwa ni pé afẹ́kẹ́ mọ̀ pé lẹ́yìn ọlọ́run bá kò sẹ́lòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún mọ́ a sì fẹ́ kó mọ iye yín pé ànábì Muhammad àkọsílẹ̀ nípa rẹ̀ kóhun ni ká tẹ̀lé ó wà nínú ìwé ọwọ́ yín kí ló dé tẹ̀lé bẹ́ẹ̀. wàlánú ṣeré kábí ìṣe ya. a sì fẹ́ kó lẹ́yìn tí ń fún wa ní jíjẹ àti mímu torí Jésù kọ́ ní fún wa ní jíjẹ àti mímu àbọ̀rọ̀ fún àbọ̀rọ̀ múrogún pẹ̀lú ẹni tó dá wa tí ó sì gbẹ̀mí kò lọ́rùn wa tí èsì ọ̀kan kan nínú agbára Jésù nù ta sọ sílẹ̀ yìí Ọlọ́run bá wá ní wípé. wàláyà tákìsà bá dúnà bá dán àrùbá bàmí dúnì. láyé apá kan ò tún gbọdọ̀ mú apá kan ní Olúwa lẹ́yìn Allah láti mọ jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run bá. àyíntàwá lọ́wọ́. Ọlọ́run bá ní tẹ ẹ bá wá sọ fún yín tẹ ẹ bá kọ̀ tẹ lẹ́yìn ò gbọ́ ní káwọ́ sọ pé fàkùnlé ṣe àdóbi àná mùsùlùmí. ọ̀rọ̀ ní káwọ́ sọ pé mùsùlùmí là wá sí a sì dúpá jù sẹ́lẹ̀ fọlọ́run ọba. naam ìdí nìyẹn ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ wa nítòsí àbí níbi tó jìn ẹ dákun ẹ jẹ́ ká wá nǹkan fìdílé hmm. ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ẹ jẹ́ ká wá nǹkan fìdílé so kíkiní yẹn kó lè bá a á tírìtì àwọn tọ́pìkì tó pọ̀ díẹ̀ hmm, ṣùgbọ́n wọ́n fẹ́ ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ kan kó lè bá àyè wa dáadáa ẹ bọ́ síbẹ̀ yẹn díẹ̀ káwọn èèyàn lè mọ rí screen yìí dáadáa. kí àwọn èèyàn kún lè mọ rí screen yẹn dáadáa a ní àwọn ọ̀rọ̀ tí á tírìtì lọ́pọ̀ lẹ́yìn alákọ̀ọ́kọ́ ẹ bá mi ka ìwé lúùkù luke chapter two kọ́ yẹn ni verse six eight seven eight and nine ẹ̀ka so kakọ́kọ́ gbé àárín yẹn yẹ̀wò náà ó sì ṣe wọ́n ní ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀ wọ́n ní ó sì ṣe nígbà tí wọ́n wà níbẹ̀. ọjọ́ rẹ̀ pé. wọ́n ní ọjọ́ rẹ̀ pé. tí ó ń bí. ẹ̀hẹ́. ó sì bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin. ó sì bí àkọ́bí rẹ̀ ọmọ. ọkùnrin. ọkùnrin. ó sì fi ọ̀já wé wọ́n ní ó fi ọjà òwúwe ẹ̀dàkùn talàkọ́ bí yẹn <laughs> ó bí ọmọ rẹ̀ ọkùnrin ta ni wọ́n bá rí Jésù Màríà bí Jésù ọ wá fi ọ̀já ṣe kí ni. ó fi ọ̀já wé. masha allah. ọkàn ló wà. ó fi ọ̀já wé. ó sì tẹ sínú ibùjẹ ẹran. ó wá tẹ sí ibùjẹ ẹran àwọn òbí rẹ̀ a sì máa lọ sí Jerusalem ní ọdọọdún sí àjọ ìrékọjá. five six kọ́ yẹn forty one àbí Luke chapter two verse forty one níbi tí mo fẹ́ lọ gan nìyẹn ọ̀rọ̀ yẹn látòkè lókè yẹn tá a bá gbé táìmù nígbà wa láti forty one yẹn ti já gbé yẹn mọ̀ ìyá mi kò lè bá yé wọ́n ní àwọn òbí Jésù wọ́n mọ̀ lọ sí Jerusalem ìyẹn láti Bethlehem ibi tí wọ́n bí sí ní ọdọọdún. wọ́n ní lọ́dọọdún ni wọ́n máa ń lọ ọbẹ̀. sí àjò ìrékọjá. sí àjọ̀dún ìrékọjá tí wọ́n máa ń ṣe nígbà tí ó sì di ọmọ ọdún méjìlá. wọ́n nígbà tí ànábì wáyé sá Jésù tó di ọmọ ọdún méjìlá. wọ́n gòkè lọ sí Jerusalem. ẹ báwa náà ṣe ń lé sí tá à ń dàgbà sí. ló tá à ń dàgbà sí. bẹ́ẹ̀ náà ni jésù náà wà ń dàgbà sí. òun náà ń dàgbà sí. bíbélì nígbà tí jésù pé ọmọ ọdún méjìlá. wọ́n gòkè lọ sí jerusalemu. wọ́n ní wọ́n wá gòkè lọ sí jerusalemu. gẹ́gẹ́ bí ìṣe àjọ náà. gẹ́gẹ́ bí ìṣe àwọn àjọ yẹn. nígbà tí ọjọ́ wọn sì pé. ó nígbà tí ọjọ́ wọn pé. bí wọ́n ti ń padà bọ̀. wọ́n nígbà tí wọ́n ṣe àjọ̀dún yẹn tán tí wọ́n lo ìgbà tí wọ́n lo mẹ̀ tán wọ́n à ń ń padà bọ̀ wá. ọmọ náà kí wọ́n pe Jésù. ọmọ náà wọ́n ní ọmọ náà ẹni tí wọ́n ń pè lọ́lọ́run. Hmm. làhápọ̀ ọmọ ni ìyá rẹ̀ tó bí àwọn èèyàn tó bá ya rẹ̀ rìn tí wọ́n jọ wá láti Bethlehem wá sí Jerusalem wá ti wá ṣàjọ̀dún wọ́n tún pè pé ọmọ náà ọmọ náà ìyàrá mi wà Ìsá Jésù ọmọ náà tí í ṣe Jésù àmọ́ ọ̀pọ̀ ọmọ bọ̀ wá. ó dúró lẹ́yìn ní Jerusalem. ṣẹ́gbọ́n wọn lòun bá dúró lẹ́yìn ní Jerusalem o. Jósẹ́fù àtìyá rẹ̀ kò mọ̀. ṣẹ́rí o Jósẹ́fù àtìyá Jésù tá à ń pè ní Màríà wọn ò mọ̀ yí pé jésù ti ṣe kí ni ó ti dúró sẹ́yìn ó ti dúró sẹ́yìn ní jerusalem ẹ̀hẹ́n. ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n ṣe bí ó wà ní ẹ̀gbẹ́ èrò. ó wá rò pé jésù wà lẹ́gbẹ̀ẹ́ èrò ẹ̀hẹ́n wọ́n rin ìrìn ọjọ́ kan. wọ́n wá rin ìrìn ọjọ́ kan. wọ́n wá kiri. wọ́n ń wá káàkiri wọ́n ń wá jésù káàkiri. nínú àwọn ará. nínú àwọn ará. àti àwọn ojúlùmọ̀ wọn. àti àwọn olú àti àwọn tí wọ́n jẹ́ ojúlùmọ̀ wọn mo ní a ní ọmọ yìí wà ààrí ààrí mo ló gbà lọ àlàápọ̀ rẹ̀ ẹ́. nígbà tí wọn kò sì rí i nígbà tí wọn wá rí jésù. wọ́n sì padà sí jerúsálẹ́mù. wọ́n wá padà sí jerúsálẹ́mù. wọ́n wá kiri. wọ́n wá jésù káàkiri. ó sì ṣe. ó sì ṣe. lẹ́yìn ọjọ́ mẹ́ta. nígbà òdi ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta. wọ́n rí nínú tẹ́ḿpìlì. wọ́n wá ṣẹ̀ṣẹ̀ rí jésù nínú tẹ́ḿpìlì kan. ó jókòó. jésù jókòó. ní àárín àwọn olùkọ́ni. láàárín àwọn olùkọ́ni. ó ń gbọ́ tiwọn ó ń gbọ́ tiwọn. sẹ́tìrì o ibi tí àwọn èèyàn wà tí wọ́n pọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ hmm. jésù náà wá lọ ọbẹ̀ ó jókòó ó wá jókòó jésù wà náà wọ́n ń ṣe kí ni. ó ń gbọ́ ti wọn ó ń gbọ́ ti wọn ó sì bi wọ́n léèrè. ẹgbẹ́ o jésù ọ̀wá gbọ́ ti wọn nìkan jésù náà ń kọ́ mu tí wọ́n ṣe kí ni. tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ń kọ́ yẹn. ń kọ hebrew alphabet wọ́n ń kọ òun náà ń kọ níbẹ̀. ń kọ ń bẹ́ẹ̀. òun náà ń kọ èdè rẹ̀ mo tí wọ́n ń kọ́ yẹn òun náà ṣe kí ni. nkọ́ òun náà kọ ẹ̀hẹ́. ó jókòó tì wọ́n. Jésù náà ṣe kí ni. ó jókòó tì wọ́n. òun náà kẹ́ jókòó tì wọ́n ni. àárín yìí sọ fún wa yìí pé Jésù kẹ́kọ̀ọ́. Hmm. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ó fi fún wa. òun náà kọ alif bet àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni Abdul gbogbo alájọ wọn ṣiṣẹ́ lé ní. Insha pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Abibullah, I want you to interpret my lecture. Uh, because of our brothers that they don't understand our own language very well. Inshallah. Okay? Alright, sir. Uh-huh. Now, Oya, I want you to write here Hebrew alphabet from Aleph to Tam. Uh-huh. Alif. Alif. Bet. Bet. Gimel. Gimel. Dalet. Dalet. I. I. Vava. Vav. Zain. Zain. Het. Het. Het. Het. Dead. Dead. Yudu. Yodu. Kaf. Kaf. Kaf final, Kaf sabit. Lamde. Lamde. Mim. Mim. mim suffix mim suffix nun nun nun suffix nun suffix ain ain pe pe pe suffix pe suffix Sad. Sad. Sad. Sad surface. Sad surface. Cove. Cove. Cove. Rich. There is no more space. There is no more space. Space. Now, ẹ mọ̀ ìyá mi tí ẹ ń wò mí káàkiri ẹ jẹ́ ká wo ohun tí wọ́n kọ sílẹ̀ yìí ó jẹ́ èdè tí Jésù ń kọ́ ní ọjọ́ náà tó sì bá tí àwọn náà ṣe kíni tí wọ́n ń kọ so alibazis ọlọ́run kó bá a ṣàlékún mímọ̀. àmín ó tẹ̀ try. ó gbìyànjú. ó try mm. ẹ̀dìrì alif bet grimo dalet yìí bàbà. Zain. head, head, Het. Het. Tet. Yod. Kaf. Kaf Safit. Lam. Ọkẹ́ pé láàmù rẹ̀ kù díẹ̀. Mm, mo try. Àtàkì pé. Allahu Akbar. Mim. Mim Safit. Nun. Nun Safit. Ain. Pẹ́. Pẹ́ rẹ̀ yìí náà. Mm. Ọ̀rọ̀ àkùdíẹ̀. Ṣùgbọ́n try. Masha Allah. Eh? test of it eh? Sad, sad surveyed, cove, rich, cove, eh? rich, rich yẹn sin bíi sin ló kọ yìí cove sin rich àbí uh, but kò sí àyè bí ó kù méjì péré hmm. ó kù rich abi àti sin tàbá méjì tó kù náà nìyẹn méjì tó kù náà nìyẹn òun rèé eléyìí so ìsọ́ọ̀tì sá eléyìí ni ohun tí jésù náà ṣe kí ni tí ń kọ́ àwọn tí wọ́n ń kọ́ táwọn náà sì ń kọ́ tẹ bá tẹ̀síwájú ìwé kan wà táwọn pè ní gospel according to Barnabas àwọn christian ò bìlífù nínú ẹ ṣùgbọ́n ẹsẹ̀ bible fast tá a kà yìí Luke chapter number two verse number forty one up to forty six yìí ó clearly sọ fún wa pé ọba àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ òun náà sì jókòó òun náà béèrè ní ọwọ́ àwọn olùkọ́ ṣùgbọ́n gospel according to Barnabas òun jẹ́ kó yé wa yí pé wọ́n mú Jésù lọ ní ẹ̀kọ́ tóun tẹ̀ ń kọ́ alif bet gimo dalẹ̀ títí dé tavu ọtavu so ìyẹn jẹ́ bí ó sì jẹ́ ẹ̀yin mọ̀ yá mi ilé ìfihàn wa pé Jésù ṣe kí ni o ọkọ ẹ̀kọ́ tí ò sí èméjì mẹ́ ọ̀rọ̀ yìí máa ń tẹ̀síwájú now now ẹ̀hẹ́ ìwọ ọmọ ká yorùbá rẹ̀ fún mi mo ti lo mo fẹ́ ká lò bí five minutes lórí bíbélì péré hmm. now ní láàyè ibòmíì nínú bíbélì ẹ rí i pé jésù kí ló ṣe wọ́n ló fi ọwọ́ rẹ̀ kọ nǹkan sí ilẹ̀ ẹlẹ̀ ó yá ká jáde èyí ni wọ́n ń wí. èyí ni wọ́n ń sọ. wọ́n ń dán an wò. wọ́n ń dán an wò. kí wọ́n bá a lè rí ohun láti fi sùn. sẹ́ni kó lè bá a rí ohun láti fi sùn. ṣùgbọ́n ṣùgbọ́n. jésù bẹ̀rẹ̀ sílẹ̀ jésù wá bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀. ẹ̀gbọ́n jésù wá ń fi ìka rẹ̀ kọ̀wé sí ilẹ̀ ẹlẹ́ ẹ̀dẹ̀rẹ̀ jésù ń fi ọwọ́ rẹ̀ kọ ìwé sílẹ̀ ẹlẹ́ sọ́yẹ́ ó fọwọ́ rẹ̀ kọ̀wé ẹ̀hẹ́ so àárín yẹn ó sọ fún wa yìí pé Jésù ṣe kí ni ó kọ̀wé ó kọ̀wé ebi ó tún kù bìkan náà wọ́n ní jésù wá. ó sì wá sí nasarati. wọ́n ní jésù wá sí nasarati. níbi tí a ti gbé tọ́ dàgbà. ìlú tí wọ́n ti gbé tọ́ jésù dàgbà. bí ìṣe rẹ̀ ti rí. wọ́n ní dàbí pé jésù máa ń wá bẹ̀ lọ́dọọdún. ó sì wọ inú sinagogu lọ. wọ́n ní jésù wọ inú sinagogu lọ. ní ọjọ́ ìsinmi. wọ́n ní ní ọjọ́ ìsinmi. ó sì dìde láti ka ìwé. sábàtì ló wà bẹ̀ yẹn kì í ṣe sunday o. ní ọjọ́ ìsinmi wọ́n ní ó sì ka ìwé. ẹ gẹ́gẹ́ bí jésù ṣe máa ń ṣe ní gbogbo ìgbà ẹ̀dá àtúbísì pé jésù náà tó ṣe gíní ó mọ̀ ọ̀ka ìyẹn kílíẹ̀ sí wa wípé jésù ṣe gíní o ó mọ̀ ọ̀ka ìjẹ́ Luke chapter four kọ́ yẹn verse number sixteen jésù náà mọ̀ ọ̀ka ìyẹn rí bẹ́ẹ̀ ọpẹ́ ní fọlọ́ ẹ mọ̀ ìyá mi ẹ mọ̀ wá bá mi ká lọ lẹ́nìí tí a bá bi àwọn christian léèrè yí pé jésù mọ̀ ọkọ jésù mọ̀ ọ̀ka ó mọ̀ ọ̀ka a rí ẹ̀rí pé wọ́n ń kẹ́kọ̀ọ́ níbì kan jésù náà darapọ̀ mọ́ wọn ó jókòó pẹ̀lú wọn jésù náà tún bi àwọn ìbéèrè béèrè lọ́wọ́ wọn wípé à báwo ni kíní ìṣeré báwo ni kíní ìṣeré ẹ ṣàlàyé ẹ òun náà ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí ẹ rí i pé tẹ̀ bá gbàgbé tọ́pìkì wa ni pé anabi muhammad nínú bíbélì. bẹ́ẹ̀ni sallallahu alaihi wasallam. àìsá wa júre ẹnìkan fún wa ó júre èèyàn kan fún wa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí n tó lọ ọbẹ̀ yẹn a nídìí láti ṣe àbẹ̀wò ìtàn ńlá kan ìtàn yẹn ó relate mọ́ ànábì muhammad sallallahu alaihi wasallam hadith yari lọ́dọ̀ àfa wa buhari hadith. ẹlẹ́ẹ̀kẹta mm, nínú the book of revolution ọgbọ̀rọ̀ Hadasa hadasana yahaya bunu bukai kọ́lá hadasana laisu ani A ani bunu siyab ani urwata bunu A ani aisha umul muminin ẹgbà wá yìí ìyá wa aisha àwọn ni wọ́n gba hadisi yìí wá àwọn ni wọ́n gba hadisi yìí wá láti jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó kílẹ̀ sí wa sí ìtàn Jésù tá a sọ tán sìn wípé o bó ṣe wà nílé ẹ̀kọ́ àti bó ṣe ń kọ àti bó ṣe ń kà ìyẹn nígbà yẹn wọ́n ní àná àkọ́ọ̀lát awàlùmọ̀ àbúdíyàbí Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní ìyá wa Aisha òun ló ṣàlàyé fún wa wípé bí wáàyí ṣe kọ́kọ́ mọ́ ń wá ọ̀nà àkọ́kọ́ tí iṣẹ́ àtọ̀run wá mọ́ ń gbà wá fún òjíṣẹ́ ńlá tí sànígbà Muhammad sallallahu wáhàyè nínú ìmísí tọ́lọ́run bá máa ń fún un òun náà ní rúyà sọ̀lẹ́hà òun náà ní pé tó bá ti sùn tó bá lálàá yóò jẹ́ àlá tó ṣe kínni alátọ́lá làáfíà rúyà sọ̀lẹ́hà alá tí èsẹ̀rù bàyàn hmm. tí í ó ní fi iná omi níbi oorun rẹ̀ fàkànà láàyúrọ̀ lùyà ìlàjà àti mísìlà fàlàkì sọ́wọ́hẹ̀ wọ́n ní kò sí lóru tí ọba láàlá nínú oorun rẹ̀ yìí àyàfi tó rí lójú rẹ̀ yẹn kọ́ wá sẹ́ nígbà tílẹ̀ bá mọ́. kọ́sẹ̀ ń balẹ̀ bá mọ́ sọlọ́láwó àlẹ́yìn wasalam eléyìí rí bẹ́ẹ̀ wọ́n ní súnmọ́ húbíba ilé ìlẹ̀kọ̀lá wọ́n ní báyìí anabi sọ̀rọ̀ sọ́làm àtìgbà yẹn ló ti nífẹ̀ẹ́ pé kọ́ mọ dáwà fúnra lára rẹ̀ ohun tí rí lójú rẹ̀ yẹn ó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ohun tó bá rí lójú rẹ̀ tọ́bẹ̀ ti fi jí nǹkan yẹn àfikọ́ wá sí ìmúṣẹ nígbà tílẹ̀ bá mọ́. ní ọ̀sẹ̀ ń bi eléyìí ni anabi sọ̀rọ̀ sọ́làm ti nífẹ̀ẹ́ pé kó wọn mọ̀ ṣe kínni

èyí tí wọ́n fi orípa rẹ̀ hàn lójú ràn báwo ló ṣe rí Allahu a'lam àárín ìyẹn ọlọ́run lóye jùlọ. wọ́n ní layali as-sawati al-adad lóru àti ní àwọn àkókò tó ní ìgbà ní àníbísọ̀ sálàmù fi wá bẹ́ẹ̀ kọ́bùlà àyẹ̀síyà ìlà àlìhì wọ́yàtàzà wádù lè dáàlìkà wọ́n ní àníbí sallallahu alaihi wasallam wọ́n ní yóò ṣe léyìí nígbà tó jásí pé ohun tí ń bá ń jẹ ohun tó mu láàyè yìí tàbá aṣọ tó mú lọ ọbẹ̀ ọba dọ̀tí yóò wá padà wálé ẹtìrì yóò padà wálé yóò padà wálé láti wá bá ìyá wa Khadija rọ̀dí Allahu ta'ala àníhà ó ní túnmọ̀ lẹ́yìn eléyìí yarji'u ila Khadija tí wọ́n bá mú lọ ráyè ráyè bá tán àbáṣọ tí wọ́n ń lò ó ti dọ̀tí ó ti tán òsínú tí wọ́n fi fọ̀ wọ́n wá kó wọ́n sì wálé láti wá múra pé láti wá ṣètò oúnjẹ míì fàyàtàzá wádùn lèmi sílè ha yóò tún ṣe bẹ́ẹ̀ náà yóò tún múra yóò tún má oúnjẹ tí ń jẹ yóò tún padà hátà já olè ha títí tí òdodo fi dé wá bá a níjọ́ kan tí pàápàá òun tá a torí ẹ̀ dá tó fi dé wá bá a níjọ́ kan. tó fi dé wá bá a. wọ́n ní wàhúwá fi ga èrè hìrà wọ́n lẹ́nu sọ̀sọ́lá níjọ́ náà ó wà nínú ga èrè hìrà lọ́jọ́ tí nǹkan yóò ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ hmm. fàjá àhúlì mọ́là màlẹ́kà kẹ̀kẹ́ yọ sí ó yọ sí ibi tó dájókòó sí ẹ rí i pé ohun tí mò ń sọ bọ̀ fún wa yìí kò contradict ọpọlọ ọmọ ẹ̀dẹ́ nìyẹn o. tako pàápàá. àníṣọ sọlẹ sọlọ màlẹ́kà jìbìlù yọ sí. ó yọ sí. fàjá àhúlì mọ́là màlẹ́kà kẹ̀kẹ́ yọ sí. ó yọ sí. fakọ́ọ̀l màlẹ́kà yẹn bá sọ pé ikra rí ká ẹtiri wọ́n ní ká màlẹ́kà ń request lọ́dọ̀ àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé read proclaim ká máa sọ máa wí kọ́ àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ bá sọ pé máa náà bí kọ́ọ̀rì mi ò mọ̀ ká I am not learning mi ò mọ̀ ká mi ò lè ka mi ò lè kọ mi ò lè sọ kí ló ní kí n sọ rí. kí ló ní sọ. mi ò mọ̀ sọ. mi ò mọ̀ nǹkan tó ní sọ. mi ò mọ̀ kà. ṣùgbọ́n Luke chapter four verse number sixteen wọ́n ní Jésù wá sí inú sinagogu ní ọjọ́ ìsinmi ó sì kà. ó kà. kódà ohun tí wọ́n lọ fún wa ohun tó ń kà fún wa níjọ́ náà òun lòfin àìsáyà. àìsáyà ni chapter number sixty one láti verse number one títí délẹ̀ àwọn òfin tí kà níjọ́ náà nìyẹn hmm. fáwọn èèyàn nínú sinagogu níjọ́ náà lọ ṣùgbọ́n ẹni tá a fún níwèé yìí wọ́n ní kà òun sì dáhùn sọ pé ó ní màá nẹ́bi kọ́ọ̀rì I am not lálẹ́. èmi ò mọ̀ ká. mi ò mọ̀ ká. bẹ́ẹ̀ ni ìsìn mọ́ kọ́. àdéhùn sọ́lá sọ bẹ́ẹ̀ fún màlẹ́kà Jibril sallallahu alaihi wa sallam qal. àdéhùn sọ́lá bá ti sọ fún ayé pé nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ bọ̀. Ah, ẹ dákun ẹ má bínú o mo fẹ́ káà ní ọmọ rí ni ò bá ń sí ń ka yẹn ká lè jọ gbọ́ra wáyé Ànábì sallallahu alaihi wasallam ó ní arákùnrin yìí ló bá sọ fún un wípé kó wọn mọ kà òun dáhùn sọ pé máa ná bẹkọrin mi ò mọ kà mi ò mọ kà kọ́ọ̀lù màlíkà jìbìlì bá sọ pé àníṣọ̀ sáwọn bá sọ pé fàáhásà ní oní màlíkà yẹn kẹ́ kì mí mọ́lẹ̀ kì mí mọ́lẹ̀ gbàmí mú ẹ̀dìrí onífàgàtọ̀ ní ogbó mi jìgìjìgìjìgìjìgìjì ó ní hátà báraga mi ní jáhada títí tó fi dàbí pé ìlè mímọ́ ìgbẹ́ mi fẹ́ yọkù lára mi ó ní ohun tó ṣẹlẹ̀ sí mi níjọ́ náà nìyẹn ó ní súnmọ́ àrísàlà lẹ́yìn ìgbà náà ọba fi mí sílẹ̀ Fakola, ló bá sọ pé ikra rí proclaim ka, mọ́ sọ lẹ́lẹ́kejì kúlìtù máa nàbì kọ́ọ̀rì ó ní mo bá sọ fún pé ìmọ̀ọ́kà ìmọ̀ọ́kà kí ló ní kí n máa kàrí kí ló ní nǹka. fàkásà ni bàdàtọ̀ ni thaniya olùgbàmí mo tún gbọ̀ mí gíjìgìjìgì lórí ẹlẹ́ẹ̀kejì àsàníyà hátà bàdàgà mi ní jáhàdà títí tó fi dàbí pé ẹ̀mí ọ̀ jáde kò lára mi. Hmm, ara mi ò bá mọ́ gbígbá mú ní ilé kókó ara mi ò lè bá ìwé ìwé gbá mi mú. ó lágbára gan-an hmm. hadith yẹn sì ń tẹ̀síwájú ó ní sùnmọ́ àrítàlà ni lẹ́yìn ìgbà náà ọba tó fi mí sílẹ̀ fàkọ́ọ̀lá ló bá sọ pé ikra ká fakulitu wọn bá sọ wípé máa nà bí kọrin mi ò mọ̀ ká lórí ẹlẹ́kẹta nìyẹn mi ò mọ̀ ká onífà kátà nífà dátọ ní sáàlítà lọba tún gbá mi ló gbọ́ mi jìgìjìgì lórí ẹlẹ́kẹta ẹdínní o sún bí pé ẹ̀mí fẹ́ jáde ní ara mi gbígbó ẹlẹ́kẹta tó wá gbọ̀n yẹn sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam tuma arisala ni ó lẹ́yìn ìgbà tó gbọ̀n mi lẹ́ẹ̀kẹta yẹn tán ó tún á fi mí lẹ̀ padà ó fi mí lẹ̀ bó ṣe gbọ̀n lákọ̀ọ́kọ́ bí pé mi ò jáde lára ọgbọ́n ọbẹ̀ lẹ́ẹ̀kejì onímọ̀ọ́kà oní nàbì mi ò mọ̀ọ́kà ó tún ṣe bẹ́ẹ̀ fún lẹ́lẹ́ẹ̀kejì ó ṣe bẹ́ẹ̀ fún lẹ́lẹ́ẹ̀kẹta olóhùn mọ̀ọ́kà ǹgbọ́ wá di ẹlẹ́ẹ̀kẹta yẹn tó fi sílẹ̀ tán fa kọ́ọ̀là wa sọ pé ikra bí mọ̀ọ́kà pẹ̀lú orúkọ olúwa rẹ̀ alẹ́dí kàlákọ̀ ẹni tó ṣe pé òun ló dá ẹ̀dá kàlákọ̀ ní ìnsánà ó dá ẹ̀dá ènìyàn mìíní alákì láti ibi ẹ̀jẹ̀ dídì ẹ̀jẹ̀ tó dì subhanallah ẹ ti ikra máa kà wa rabbuka akram olúwa rẹ òun ni alápọ̀lẹ́ jùlọ ẹ dákun mo fẹ́ ká ronú sí àríyé o. ká ronú sí. tó bá jẹ́ sí pé ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ dá ẹ̀sìn kan hun tàbí pé ó fẹ́ sọ pé ànábì ó fẹ́ claim pánẹ́bì lòun kò yẹ kọ́rọ̀ rẹ̀ ó lè rìn báyìí. òun nìkan ní dáwà níbì kan látara àlá tó ńlá lójú ràn ẹ́ tó sì já sí pé àlá yẹn ẹ́ tílẹ̀ bá ti mọ́ yóò sẹ̀ kí ẹ sì dá lóru yẹn so láti bẹ̀ẹ́ ló ti ń fura síra rẹ̀ láti bẹ̀ẹ́ ló ti ń nífẹ̀ẹ́ pé kóun ọmọ jókòó pẹ̀lú àwọn èèyàn kóun mọ dájókòó nítorí pé ìdí tí òfin fẹ́ jókòó pẹ̀lú àwọn èèyàn àwọn kèfèrí lọ́pọ̀ nígboro mọ́kàngbà náà òòsà ni wọ́n ń bọ ohun tóun dẹ̀ ń rí lójú rẹ̀ yàtọ̀ sí ohun tí wọ́n ṣe kí ni. tí wọ́n ń ṣe. fine ìdí nìyẹn tó fi láìkí pé kó wọn dájókòó fúnra òun kọ́ mọ wá sí nǹkan tí ń rí ní ojú rẹ̀ yẹn nínú gáìlì ráì fúnra lára yìí ẹ wá rí pípa tí màlẹ́kà wá yọ sí lọ́jọ́ tó yọ sí tó mì jìgìjìgì báyìí ọyá máa kà olóhùn ọmọ kà ẹlẹ́ẹ̀kejì oní ọmọ kà olóhùn ọmọ kà ẹlẹ́ẹ̀kẹta oníkọ́ máa kà olóhùn ọmọ kà ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ sọ Quran chapter ninety six verse one to five kalẹ̀ ipe ikra sọ fún pé máa kà bí ismi rabbika lẹ́bi ìkálakọ̀ pẹ̀lú orúkọ olúwa rẹ̀ rí pẹ̀lú orúkọ olúwa ànábì muhammad ni. sallallahu alaihi wasallam. ànábì ọ̀kà pẹ̀lú orúkọ òòṣà tí wọ́n bẹ nígboro kaaba. bẹ́ẹ̀ ni ọ̀kà pẹ̀lú òòṣà tí wọ́n bọ ṣáájú ayé ọ̀kà pẹ̀lú àwọn kèfèrí olúwa rẹ̀ ẹ̀rọ kùtà lẹ́ńtọ́ dẹ kò tún àdúró ó ní alẹ́ fi kàlákọ̀ ẹni ta ní kọ́ ọmọ ọ̀kà pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ yìí òun náà lẹni tó dá ẹ̀dá. ẹni tó dá ẹ̀dá orúkọ rẹ̀ la fi ní kọ́ máa kà kàdákọ̀ ní ìsànà ẹni tó dẹ́ èèyàn ẹni rí o mí àlákì látara ẹ̀jẹ̀ tó di ẹni rí tẹ́bá lọ ka tẹ́bá lọ sọ́dọ̀ àwọn doctors nínú embryology wọ́n máa sọ fún yín pé stage kan wà tó yẹ pé ọ̀kan nínú stage ọmọ ẹ̀dá ènìyàn ní alak hmm. ẹ̀jẹ̀ dídì clot ẹ̀jẹ̀ dídì bí blood wọ́n sì pè é èyí tó bá wù yín bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ dídì ó ní wàrà òdúkà àti kí olúwa rẹ̀ yẹn àlẹ́ akọ́rọ́mù àfọ́àlù tẹ̀fìdé àbí ismu tẹ̀fìdé ismu tẹ̀fìdé superlative degree bẹ́ẹ̀ni ó ní olúwa rẹ̀ yẹn ló jí alápọ̀nlé jùlọ òun ni ọ̀sẹ́ni tó tó ọlọ́run tó ní kọ́ ọmọ kà mọ́ ẹni rí ìgbà tí ọlọ́run sọ fásitì márùn-ún yìí kalẹ̀ tó fi sẹ́nu ànábì sọ sọ́lámù tán fàrọ́jà àbí Rasulullahi sallallahu alaihi wa sallama yarju fún fún wa eduhu ànábì sọ sọ́lámù bá sáré padà lọ lé lẹ́ni tẹ́mi rẹ̀ mí túpe túpe túpe túpe ẹ mọ̀ yá mi ní òrùkọ́ ẹ̀ bá mi ká lọ yarju fúnfún wàlú ẹ̀mí rẹ̀ mí túpe túpe torí pé ó ń jẹ́yà lẹ́nu fún un. ẹ mọ̀jà o pé jésù ṣe kíni ọmọ ọkọ ó sì mọ̀ ọ́ ìgbà tí wọ́n ní kí ànẹ́bí eléyìí ọkà òun lòwò ṣe kíni olówó ọmọ olówó ọmọ kó tó àdìsẹ̀ dísí pé sọ fún pé ìkìrọ̀bì ìsinmi kan ọba rẹ gbogbo òwe pátá tẹ bá mú báìbù gọspụ bóyá according to matthew matthew chapter one verse one ìwé ìtàn jésù ọmọ dáfídì dáfídì ọmọ kìnìún kan ẹ ti ń kàlọ náà nìyẹn ṣùgbọ́n wọ́n ní ìwé tá a fẹ́ léyìí with the name of allah bísí rọ́bíkà orúkọ olúwa rẹ kò sí fásitì kan nínú alukurani lìkẹrìm tẹ nípa auzubillahi minash shaitani rajim bisimilahi rahmani rahim kò sí sùrà tí o ní bisimilahi rahim ẹsẹ̀ sọ́ọ̀tù tawba quran chapter nine ṣùgbọ́n why ó code ó nídìí. Hmm ó nídìí ṣùgbọ́n bẹ̀rẹ̀ kọ́ ni lọ lẹ́nu básúmọ́lá rẹ̀ kó sì lè bá a pé ọlọ́run ti dá padà ọ̀dà sọ́dà dáṣe Quran seventy four verse number thirty iná omi sùlẹ̀ ìmọ̀ràn wà iná omi sinmi láàyè Masha Allah ṣùgbọ́n tí mẹ́ẹ̀kọ́ là ń lọ. now tó jẹ́ sí pé lẹ́ni náà àwa náà bá ba ka Quran á sọ pé is the name of Allah the most gracious the most merciful àníbi wá padà sọ́dọ̀ ya Khadija yẹrìjú fúnfú wa ló tí mi túgbétúgbé fàdákàlà ala Khadija bínti Khuwailid radiyallahu anha Khadija ọmọ Khuwailid ọwọlé tó àníbi wa Muhammad sallallahu alaihi wasallam nínú ilé àníbi sallallahu wà ń sọ fún yí pé àbí àníṣọ́ sálàm wọlé tọ̀ Khadija tí síyàwó ẹ̀ nínú ilé fakọ́ọ̀là àníbí wọ́n sọ pé zẹ̀mílù ni zẹ̀mílù ni dásọ̀bòmí o cover me up cover me up dasọ bò mí o dasọ bò mí o dasọ bò mí o dasọ bò mí o àní sọ sọlẹm ń sọ bẹ́ẹ̀ fún yàrá kàdá kàdíyà fásamaluhu ó sì dasọ bò ó dasọ bò ó ní hátà sáàbà ánihùn rọ títí tí ooru ti mú òtútù ti mú Ti tí ń bọ̀ yẹn tó fi ṣe kí ni tó fi lọ onífàkọ́ ọ̀dàlẹ̀ Khadija anisọ̀sọ́là wa sọ fún ìyá wa Khadija wà kíbára ha lè kábára lákọ̀dẹ̀ khasitu alanàṣehì ó fún un nírò bí màlẹ́kà sí wá yọ sí àti dírámà tí wọ́n jọ ṣe òun àti màlẹ́kà yẹn nínú gáìlì rà ó wá ní kí ni anisọ̀sọ́là wa sọ ó wá ní pé lákọ̀dẹ̀ khasitu alanàṣehì ń bẹ̀rù ẹ̀mí mi ò ní mọ́ kú o mm. fàkọ́ọ̀lá ìyá wa Khadija bá sọ pé obìnrin ìyàwó àkọ́kọ́ obìnrin rí ọba ní fàkọ́láti Khadija ó ní kálà wàláhì ó ní bẹ́ẹ̀ kọ́ wàláhì mo fi ọlọ́run ọba búra máa yóò kì sí kàláwò hábàdá ọlọ́run ọba olùdójú ti ọláìláì. tòníyẹyẹ hmm, ẹ ọlọ́run bò lè yẹ̀yẹ́ rẹ láíláí nítorí tí ìyá wa Khadija fi sọ bẹ́ẹ̀ ṣé ọlọ́run ọba ti júre rẹ̀ fún Khadija ó ti jú ara rẹ̀ fún Khadija tó fi mọ̀ pé wà láyọ̀ ọlọ́run ọba kí ló fà nítorí pé bàbá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba alátọ́ba ti lá yọ ọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ yóò sì ṣẹ́tílẹ̀ bá mọ́ látara aláì ìyàwó náà ti bìlífù pé ọlọ́run ọba ni hmm. àkọ́kọ́ nìyẹn tọkọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ so ló fi dáhùn sọ pé ọlọ́run ọba wàláì mo fọlọ́run bá búra ẹ ẹ máyò kèsì kan abada, abàdà ọlọ́run ọba ò lè yẹ̀yẹ́ rẹ̀ láéláé dojú tì ẹ́ ìnáka lá tẹ̀sí lu rahima torí pé wọ́n mọ̀ ń so okùn ẹbí pọ̀ ẹ̀dín ẹ́ o máa ń so okùn ọ̀rẹ́ o máa ń so okùn ọ̀pẹ́ bí òkun jọjá wà táhàmìlù lè káhàlà wà tẹ́kisíbùlì màádùmán ọmọ bá yẹn san gbèsè ọmọ ń bọ̀ yàn ọ̀tẹ̀rẹ̀ ẹni tó bá jẹ gbèsè tó bá dọ́dọ̀ rẹ ó sì bá a san ẹni tí ò rí jẹ tó bá dọ́dọ̀ rẹ ó sì tún fún ní jíjẹ ó fún ní jíjẹ wà tẹ́kírí dọ́ìfàì ó sì máa ń sàánú àlejò ọmọ ọmọ ọmọ pọnlé ọmọ pọnlé ọmọ ọmọ fọjú má lejò ọwọ́ á àdìsí ẹ̀sìn tẹ̀síwá olúwa tì í nu alànà wáyé bílẹ̀ hàk wọ́n gangan fún alára rẹ̀ ohun tó ń jẹ́ òtítọ́ ló máa ń ṣe kí ni ló máa ń sọ ó sì máa ń gbà àwọn èèyàn ní ìmọ̀ràn dáadáa fa antalakot bihi khadija sun hatta atati bihi warakọ khadija bá gbà níbi muhammad lọ́wọ́ mu sallallahu alaihi wasallam títí tó fi dọ́dọ̀ arákùnrin kan tí wọ́n pè ní warakọ wọ́n ná warakọ yìí bun naufal ọmọ naufal ni wọ́n ní Naufal òun jẹ́ ọmọ Asad Asad jẹ́ ọmọ Abdul eh, Unza ọmọ Ami Khadija tí í ṣe ọmọ ẹ̀gbọ́n bàbá ìyàwó Khadija rodi ọlọ́wọ́ àníyà wàkánà amúran tanasọ́ra filijahiliya wọ́n ní wárakọ̀ yẹn ọjẹ́ nasọ́rọ́ nasọ́rọ́ lọ́jẹ́ yàwó jahiliya dákòókò àìmọ̀kan tí ò sí ẹ̀sìn tẹ́gbẹ́ àwọn èèyàn ń ṣe ẹ̀sìn mm. lásìkò ìgbà yẹn lásìkò ni wàkàní yẹtubu kìtàbàlẹ̀ ìbọ̀rànìyà wọ́n ní máa kọ ohun tí ìmọ̀ ń kọ tírà kalẹ̀ ní èdè ibérù nígbà yẹn wọ́n ní fàyẹ́tubu mínẹ́lì ìjìn bẹ ìbọ̀rànìyà masha allah an yẹtuba ẹ ìmọ̀ kọ ohun tí ọlọ́run bá fẹ́ kọ́ kọ kalẹ̀ nínú ìjìn ẹ pé àtàwọn la fún musa ìjìn mm. la fún that means pé àwọn èèyàn ti ń kọ ìnjíìnì fúnra lára wọn àní iná ẹ̀ tún tàṣírí fún wa ǹjẹ́ mm. <laughs> ìjì ta fún isa ni wọ́n lẹ́nìkan náà ti ń kọ ní. òkè bá ròjì. ẹ ẹ efe ìtọ́nà bàbá kọ̀ọ̀kọ́ ń bẹ̀ yóò ṣe kí ni. yọ kọ́. <laughs> ìyẹn nígbà yẹn náà wọ́n wá ní wàkánà ṣẹ́yìn kan kẹ́bíra kọ̀dí àmìyàn wọ́n ní àgbàlagbà ni ṣùgbọ́n fọjú ni. Mm, kùjọ́kùjọ́. wọ́n ní fakọ́ láti láwo Khadija Khadija bá sọ fún mi pé yábùnà àmì rí ọmọ ẹ̀gbọ́n bàbá mi isma mina ibùnà àkíkà gbọ́ọ̀rọ̀ láti ẹnu ọmọ ìyá rẹ lóbìnrin fakọ́ lọ́láhùn Khadija bá sọ fún pé wárakọ̀ yábùnà àkí ìrẹ́ ọmọ ìyá mi mọ́sà tààrọ̀ fà kíbára hu Rasulullah sallallahu kínú tó rí àdébísọ̀ sálà ń bá fún ní ohun tó rí nínú gáìdì ráì ó sọ fún wárakọ̀ ìgbà tó wá sọ fún tán sallallahu alaihi wasallam kábàrà mọ̀ ọ̀rọ̀ ha wọn tó rí ó sọ fún faqala lahu wárakọ̀ wárakọ̀ bá sọ pé hasa nàmúsù allazi nazzala Allahu ala Musa sallallahu alaihi wasallam ó ní eléyìí tó bá bọ̀ nínú kòtò gáìdì ráì tí ń kíkọ kàtó níwọ̀ mọ́kà yìí òun lẹni tó wá bá Musa náà òun ni múlẹ̀ni tó bá bá Musa ẹ̀dìrí múlẹ̀ni tó bá bá alebi Musa aleyhi salam nazalallahu ala Musa ẹ̀dìrí ọlọ́run sọ ọ̀ka rẹ̀ dájú mísì pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan ni lọ jí sí ọlọ́run fún kìí sọ òun làkọ́kọ́ òun náà gbogbo àwọn ànábì ọlọ́run kó wá sí bẹ́ẹ̀ ó eléyìí nígbà màlẹ́kà tó wà bọ̀ yìí ó ti dọ́dọ̀ musa ó wà ní yá laitani fiha jaza'an laitani akuna hayyan èsì yòkòròjò kàkà òmùkà wárakọ̀ bá ní yé ọmọ ṣe o tó wọn mọ̀ nínú ọmọ o òun ọba wo báwọn ọjọ́ rí ọba ṣe lé ọjà lélẹ̀ nígbà tó bá sọ pé màlẹ́kà báyìí wá ayọ̀ sí ọ gbà tó wá sọ̀rọ̀ yìí tán faqala rasulullah sallallahu alaihi wasallam anábìwọ̀ sallallahu alaihi wasallam wá sọ yìí pé am mukhriji yẹlẹhùn kí ló dé tí wọ́n fi lé mi jáde báwọn ó ṣe lé mi jáde question ó fi wárakọ̀ bẹ́ẹ̀ ó ní báwo làwọn èèyàn mẹ́sàn á lé mi jáde kọ́ra náà wárakọ̀ bá ní bẹ́ẹ̀ ni làmúyàtì rọ́jùlù kọ́tù bí mísílì máàjì tàbí ìlà òdìyà irú ẹni tó wá bọ̀ yìí kò wá bẹ́ẹ̀ nìkan nínú àwọn ẹni ẹ̀sà báyìí rí àyàfi káwọn èèyàn rẹ̀ ó dìde ọ̀tá pẹ̀lú ẹ. kó gbógun tì í. wọ́n gbógun tì í ni wọn ò sì nígbàgbọ́ wọn ò sì rẹ́dí àti fìtínà rẹ̀ ẹ dàpọ̀ yẹn wọ̀ yá mi so àárín yìí clearly sọ fún wa yìí pé àwọn èèyàn wọn ò dìde tí wọn ò sì ní gbà yìí pé ohun tí ànẹ́bì yẹn ń ṣiṣẹ́ ìṣẹ́gun wọ́n sọ pé fẹ́ẹ́nu rẹ̀ mm. wọ́n dẹ̀ rẹ́dí láti hàn lè mọ̀ fún gbogbo nǹkan. láti dá láàmú tààrà. ọwọ́ á wákọ̀ ọwa sọ gbólóhùn yìí síta ó ní wà ń yòdèrèkè ni yawmuka ànsọ́ríkà nẹ́sọ̀rọ̀ muwazzara. tó bá yí pé ọlọ́run ọba ọba àlekè ọlá bá fi ẹ̀mí mi lẹ̀ ẹ̀mí ó rìn ọ́ lọ́wọ́ mm. nígbà tí sí àtọ̀run rẹ̀ yìí bá ń dé nípọn lọ́wọ́ ìmọ̀ rìn ọ́ lọ́wọ́ pẹ̀lú ìyá àgbà súnmà làmùyẹ́ ń sábò wàràkọ́tù àǹtòfìyà wọ̀fátara kò pẹ́ sígbà yẹn waraka ọba kú iṣẹ́ àtọ̀rúwá ọba dúró fànàbí mọ̀. ó dúró sallallahu alaihi wasallam. ohun tá a fẹ́ lò nínú ìtẹ̀ tá a sọ fún wa yìí hadith tá a lò yára lọ́dọ̀ àfọwà Bukhari báàbù báàbù wáhàyì ọgbà ọ̀rọ̀ iṣẹ́ àmútọ̀rúnwá ànábì Muhammad tá a mọ̀ sí revolution the book of revolution lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sọ̀lọ̀ hadith number three pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a lè lọ fa Bukhari. náà tí a bá wo ìtàn yìí sí ìtàn Jésù tá a kọ́kọ́ sọ fún wa a rí i pé kò sí èméjì mbẹ ó ti clearly jẹ́ kó hàn sí wa yìí pé ànábì Muhammad ni kò mọ̀ kọ tí ó sì ti kọ́ mọ́ ọ̀rọ̀ kan wá wà ní Suratul Araf Quran chapter number seven verse number one fifty eight tọ́nà bá alẹ́ bí náà yàtà bí wù náà nẹ́bí yẹlẹ́ wù mí ọlọ́run bá ní àwọn ẹni tí wọ́n mọ̀nà làwọn ẹni tí wọ́n tẹ̀lé ànẹ́bì tí kò mọ̀ ọ́ tí kò mọ̀ ọ́ àti ọ̀rọ̀ wà ní tí wọ́n tún mọ̀ bá àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé ọwọ́ o. alladhina yattabi'una rasula an-nabiyya al-ummi. ànẹ́bì tí kò mọ̀ kọ tí kò mọ̀ kà ànẹ́bì Muhammad. sallallahu alaihi wasallam. wàláì tẹ́ ẹ bá ní òye tẹ́ ẹ fi gbọ́ ẹ̀kọ́ yé tí ẹ̀dẹ̀ rẹ̀ dẹ̀ àti tẹ̀lé òótọ́ bíbélì jẹ́ ká mọ̀ pé jésù ṣe ni. ó mọ ọkọ. ó lè jẹ́ ká mọ̀ ìpè mi tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ńgbà tí wọ́n wá káàkiri òun náà sá lọ wọn. ó dógò ń bẹ́ẹ̀. ìtumọ̀ ń bi wọ́n ní béèrè. ìtumọ̀ béèrè béèrè. atúrin kàláyé bòmí náà gospel according to Barnabas pé jésù ṣe kí ni. wọ́n mú jésù lọ ilé ẹ̀kọ́ tí náà ń kọ́. Ah, alif bet gimo dalẹ̀ títí dé tafa hmm. tí ṣe èdè rẹ̀ gẹ́gẹ́ alifábẹ́ẹ̀tì èdè rẹ̀ ṣùgbọ́n níbi Muhammad ó wà ní ọmọ oṣù mẹ́ta nínú kùnyà rẹ̀ ni bàbá rẹ̀ ti kú bàbá rẹ̀ òun lọ ní ẹ̀kọ́ ìyá rẹ̀ ó wà lọ́dún mẹ́fà kò sílé ẹ̀kọ́ tán mu lọ nìyá ti fi kú ọlọ́wọ́n ọba ni àáfàá rẹ̀ malika jibril ń la àáfàá rẹ̀ anabi muhammad sallam kò lẹ́ńtọ́ lẹ́nu ilé ẹ̀kọ́ in fact àwọn tó tún jẹ́ Baba Baba fún kèfèrí ni wọ́n pọ́n bẹ́lẹ́. àwọn òríjìnà wọn nu. ẹ di ṣùgbọ́n látara pé tó bá sùn yóò lálà aláyẹn yóò sì sẹ́ láàárọ̀ látara pọ́nà fẹ́ sà lẹ́sà ohun tí wọ́n ń ṣe ní kaaba kò bá wọn ṣe ibi tí wọ́n jókòó sí Malika lọ bá Malika wà ń sọ fún yín pé ká olóhùn ò lè kà ká olóhùn ò lè kà ká olóhùn ò lè kà níbo ni wà ń lọ táwa fi sọ ìtàn méjèèjì kó lè bá kílíà sí wa bóyá abdul bosit wọn náà wàá rìn mí lọ́wọ́ díẹ̀ hmm. kémi náà tún sinmi àìbẹ̀ ẹ̀kọ́ ni náà mo bọ̀ báyìí ah, wá bá mi tírìtì àìsáyà àìsáyà bó ṣe wà ní hebrew bible bá ń gbé hebrew bible mẹ́rin inú hebrew text. bó ṣe wà mẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láti ṣe kí ni. bẹ́ẹ̀ náà láti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ náà láti ṣe Isaiah chapter twenty nine verse twelve bẹ́ẹ̀ àwa tí a bá ń wà jẹ́ ká àdìrẹ́ ìjọ mọ̀ jiyàn o pé èyí tí wọ́n ṣe yẹn kíní bọ́ bá ti mọ̀ ọmọ bọ̀ wá òun náà lọ́wọ́ àyè èyí sàwọn la síbẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣèjà wà láàkẹ́ nídìí àlàyé ẹ we need explanation. ká sì tún farabalẹ̀ gbọ́. ẹ kọ́ farabalẹ̀ ká bá làákàyè sọ̀rọ̀ kí n ṣe bọ́kẹ̀ mọ gbọ́ náà tàbí bọ́kẹ̀ mọ lágídí tí ò ní tùmọ̀. so a máa lísìn sí ohun tí à ń ṣe. now Isaiah twenty nine verse twelve. Now, ẹ̀hẹ́ náà òun náà ni ó wà ń bẹ̀ yẹn now. try láti teach wa fún náà so tẹ́mi hmm. Isaiah chapter number twenty nine verse number twelve Hebrew quotation ẹ̀ ní at English translation wọ́n sọ pé and is delivered the book to the one who not who is illiterate the book is and saying read this please and he says i am not literate about the book now in hebrew quotation when renitan al aspel asel loyada sepal lemo kira nazel Oui, Amar. lo Yadat sépare. Amar, lo Yadat sépare. Kí ni tí wọ́n tún láti explain fún wa nínú Hebrew quotation? Ilé èyí tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ òun ni coordinating conjunction tá a mọ̀ sí wẹ̀. And then nínú Arabic wọ́n pè lẹ́yìn ní wa but nínú Hebrew wọ́n pè ní wẹ̀ swasand iná ló wà ní ẹ̀yìn rẹ̀. And then return ó jẹ́ ó dẹ̀ tún jẹ́ singular tó ti pé yẹn gan ni wọ́n dojú rẹ̀ kọ singular ni ó sì tún jẹ́ masculine and then tí wọ́n pè ní winatan and ni well ni tan delivered or given give and then ó jẹ́ passive voice delivered given òun ni ìtumọ̀ ni tan and then the book ní èdè hebrew a sí a asepar tí wọ́n bá sọ pé asepar a tó wà níwájú separ yẹn omi atiku atiku d tí wọ́n bá bí a yẹn sí tọ́kẹ̀ sọ pé separ lásán definitely wọ́n sọ nípa book kò sí ayé kò sí determiner ní ara rẹ̀ mọ́ but wọ́n ti add a yẹn tí wọ́n ti add rẹ̀ mọ́ wọ́n sọ nípa add article determiner d wọ́n ní asepar the book and is delivered the book has been given the book àti fún ẹni náà àti fún ní ìwé a sepal the book sepal lásán book add ní èdè hebrew or preposition ni lọ́yẹ́ inú lábáwá à ń pè ní ìlà to tó jẹ́ arúgbó preposition bó ṣe jẹ́ preposition lọ́dọ̀ Ah, nínú èdè Arabic bẹ́ẹ̀ ló ti jẹ́ preposition nínú Hebrew even nínú English náà tù yẹn ó sì maintain preposition náà ló sì ti wà nínú Arabic ìlà nínú English tù nínú Hebrew and asef who relative pronoun who ní inú Hebrew tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ gọ́yì tó sì pé kò sí nítòsí wọn tó jẹ́ third person wọ́n máa lo tó yẹ wọ́n fẹ́ sọ nípa rẹ̀ wọ́n máa lo who tá mọ̀ sí ashem adem the next word lo lo lọ́dọ̀ wọn ó jẹ́ ó túmọ̀ sí la nínú èdè lárúbáwá lamde alif lo yada to know níjẹ́ yada gẹ́gẹ́ fún alára rẹ̀ to know but lo tó wà níwájú rẹ̀ ó ti change ìtumọ̀ yàdá tó wà níwájú lo yẹn lo not yàdá to know definitely no not ẹnìyẹn kò mọ̀ the next word òun náà ni separ separ tí wọ́n padà sọ níbi tí wọ́n wá ní next word níbi òun ò ní article alákọ̀ọ́kọ́ yẹn òun jẹ́ asepar the book níbi sepal the uh, book lásán so òun ò ní definite article sepal ẹni tí wọ́n fún ní ìwé ni wọ́n pè ní sepal nínú èdè hebrew now lẹ́mọ̀ sẹ́yìn nínú hebrew wọ́n pè ní lẹ́mọ̀ lẹ́ni tí ń sọ pé sẹ́yìn tí ń sọ pé lẹ́mọ̀ yẹn tí hebrew bá kọ láǹdẹ̀ tó bá fi dot méjì sí ìsàlẹ̀ rẹ̀ definitely ohun tí ó jẹ́ vowel òun ni dot méjì tó fi sàlẹ̀ yẹn lẹ́ẹ̀lẹ́ máa pè adẹ́n tó bá fi alpha tó bá tẹ̀lé tó bá ṣe pé lẹ́ àwọn bá ti fi dot méjì sísàlẹ̀ lambda yẹn pronunciation alpha alif tó wà níwájú lambda yẹn kò ní wà pronounce. ó máa wà voiceless so vowel tó ti wà ní abẹ́ lamde yẹn ó máa overcome tó yẹn intonation títí alif yẹn ìdí nìyẹn tí a fi gbọ́ alif tí alif yẹn tí ò fi sound now the next alphabet tó tẹ̀lé ń bi lẹ́mọ̀ yẹn òun náà ni mim and then ìlà kẹwàá nísàlẹ̀ rẹ̀ òun ló jẹ́ ni ò jẹ́ kó dún ma tó bá yẹ pé ìlà tó wà nísàlẹ̀ rẹ̀ ó bá jẹ́ horizontal ó máa jẹ́ má ló máa dún but since tó ṣe horizontal nǹkan méjì ló lè fà á tí òfin ní jẹ́ ma tó bá ṣe ń pé wọ́n bá fi yí odò tó jẹ́ onígi gígùn síwájú rẹ̀ mú ló máa dún but since tó ṣe pé igi tó wà nísàlẹ̀ mímọ̀ yẹn wọ́n cross ẹ̀ kìí ṣe horizontal ó wà ó bend ìdí nìyẹn tó fi dún mọ́ and then the next word òun náà ni kira kira mean to read read kira base form rẹ̀ oní kara past tense ni kira request gbé ka read and then the next word na Noon. alif na ní abẹ́ nun nìyẹn ìlà horizontal ẹwà mẹ́ jẹ́ kó na tó ẹ́ kó bá sí ìlà yẹn bẹ́ẹ̀ ìlà horizontal yẹn à ní pè ní na but tí ìlà yẹn bá ti wà ń bẹ̀ tó wáyé pé dot méjì ló bá wà ń bẹ̀ náà la máa pè but since tó ti pé ìlà ló wà ń bẹ̀ ìlà horizontal yẹn a máa pè ní na and then alif tún dúró síwájú rẹ̀ tó sound a na kí ni ìtumọ̀ na nínú hebrew òun ni please to beg kí ni o yẹn to implore z nínú hebrew omi dis aza nínú arabic This. tàbá ogbo tí wọ́n tíwà láti explain fún wa oní ẹni pé wọ́n ń sọ ìròyìn nípa ẹnìkan bọ̀ a máa mẹ́ni láìpẹ́ inshallah the next word oní ẹni wé amar We tí wọ́n lò ní ibi beginning fásì tí mo sọ pé ó coordinating conjunction tí wọ́n fi máa ń so ọ̀rọ̀ papọ̀ and nínú English wọ́n tuntun lò wípé ẹnìyẹn náà wà ń sọ fún àti request lọ́wọ́ ẹnìyẹn pé kira read ẹnìyẹn náà wà ń sọ fún wa padà lẹ́mà lẹ́ni tí ń sọ pé lo yadat tí tọ́ parí rẹ̀ nínú Arabic tó bá yẹ pé Arabic ni tádomọ̀ 2 ni ó parí rẹ̀ tí ń rìbá sí ẹni tí ń sọ̀rọ̀ padà ṣùgbọ́n níbi tava àti yóòdọ̀ òun lọ parí rẹ̀ tí ń rìbá sí ẹni tí ń sọ̀rọ̀ tá ń bá wí ó tún wá lo lo lamdẹ̀ àti alif lo yadat emi mi yadat mean to read but lo tó wà wájú rẹ̀ ó ti negate ẹ̀ i cannot read i cannot now furthermore sepal i can sepal Very bó ṣe explain síwájú níbí kò sí átíkù kankan tó dúró pẹ̀lú rẹ̀ tí átíkù bá wà pẹ̀lú ẹ̀ wọ́n pè ní asepal but níbí sepal i cannot read kí ni oléka sepal ìwé book in a, in a short nutshell Winatan al-asepal lusar yada sepal lemo kira naze wíyàmárà ló yàdá ti sẹ̀fà a fi ìwé náà fún ẹni tí kò mọ ìwé ẹnìyẹn ò mọ̀ nígbà tó ti bọ́ wọ́n ṣe ìròyìn nípa ẹni tí wọ́n ń sọ yẹn ni ẹ rí pé yàdá lásán ni wọ́n lò kò sí yàdá ẹnìyẹn ò mọ̀ ó jẹ́ gọ́ọ̀hì ẹni ó jẹ́ third person singular uh, third person pronoun ó tún á jẹ́ verb so ẹni yẹn ò sí ń bẹ wọ́n sì ròyìn nípa rẹ̀ pé ohun tó ti táwọn ti sọ pé kó ṣe lè ẹni yẹn kò mọ̀ bọ̀ ìgbà tó di pé òun gẹ́gẹ́ padà ń sọ pé èmi gẹ́gẹ́ tó lẹ́yìn jẹ́rìí sí pé mi mọ̀ wọ́n fi tàvà àti yíodọ̀ ọkẹ́yìn verb yẹn tó sọ di yadat lo yadat i cannot read kí ni o lè kà zepar ìwé tó sọ pé kó kà tá wo nínú àdìsí tí wọ́n lò fún adẹ́lẹ̀kẹ́ in book of revolution lọ́dọ̀ afáwa buhari hadith number three tó sọ pé ikra nígbà tí malaku jibril tó yọ sí alẹ́ mọ́ sọ́sọ́lá ikra read man ẹ̀bí kọ́ọ̀rì pẹ̀lú sọ pé kí ni kí mọ́ ká mi mọ́ ká níbi iná ó ní lo yadat i cannot read kí ni o lè ka sepa òun ẹ̀ ní ìwé definitely má jẹ̀mú ẹni tí a fi ìwé fún ta fún ní commandment tó fẹ́ deliver commandment sí wa fún wa a ṣẹ̀ sọ fún pé read àfiwé náà fẹ́ ni tí kò mọ ìwé the book was given to an unlearned person ẹni tí kò nímọ̀ nípa ìwé yẹn rárá àwọn sọ pé read proclaim ẹni á sọ pé mana bikori mi mọ́ka kí ni kí mọ́ka níbi náà wọ́n sọ pé lo yadat sepa i cannot read book mi n lè ka ìwé so in a nutshell nínú Isaiah chapter number twenty nine verse number twelve ó sì àfihàn rẹ̀ fún wa pé níbí wọ́n fi ìwé fẹ́ nìkan kò mọ́kọ kò mọ́kà kò lè kàwé nínú sọ̀kíbọ̀ ọ̀rí addis number three book of revolution akẹ́kọ̀ọ́ nínú ẹ̀ pé wọ́n fi wọ́n fún pẹ̀lú mọ́sán sọ́sọ́lá wọ́n ní kó ànẹ́bíwá ọkà òun náà sọ pé mana bikọ́ọ̀rì tá bá wo ma nínú arabic ma ó negate ọ̀rọ̀ yẹn ni pé manafia not tá bá wo bí náà lo not níbi yadat yadat yadat ló ló sọ di pé ló negate ẹ̀ má ló negate mana bikori mana bikori i cannot read níbí náà ló òun náà negate ọ̀rọ̀ yẹn the same grammar ni wọ́n jọ lò the same negation lójọ negate ọ̀rọ̀ àwọn méjèèjì definitely òun ẹni tí isaiah chapter number twenty nine verse number twelve tí rìfáàsì òun náà ni Uh, text ta kàrínú Sahih Bukhari in book of Revelation hadith number three tabawo text yẹn dáadáa O ó múra wọn ìròyìn nípe yẹn kẹ́lẹ́ méjèèjì ni quotation méjèèjì ni wọ́n bá wa sọ nítorí pé exactly bọ́ọ̀sì ló fẹ́ẹ̀bẹ̀ máa lọ́sáájú kó tó di pé fẹ́ẹ̀bù tẹ̀lé àti pronoun níbí náà not náà negation náà ló tún ṣáájú bí náà tí ń sàfihàn rẹ̀ pé ẹni tí wọ́n fún níwèé kò ṣe kí ni kò mọ́kọ kò mọ́kà á tún wà ń bẹ̀ ní pé ká tábàwo inú sọ̀hìn buhari yẹn náà ikra ikra read tó bá ṣe wípé past tense bá ní wípé ó ti kọ́ra à ó ti kà níbi ilẹ̀ kàá tó bá ṣe pé past tense ni ó ti kà ẹnìyẹn ti kà bọ̀ yín bí wọ́n ṣe request ni pé kàrá kéze kàrá tẹ́gbọ́n kẹsàn pé kàrá that means definitely past tense ni o ti lọ but ibi wọ́n ṣẹ̀ṣẹ̀ ń request ní amu amú lọ́dọ̀ nínú Arabic ni pé read Ka. bọ ẹnìyẹn ló wọ̀n mọ́ká níbi iná ẹnìyẹn náà ti sọ pé kí ni wọ̀n mọ́ká tí a bá ní sí àbòsí pẹ̀lú àwọn revolution ẹ̀yọ́n wọ̀nyá mi nínú Islam àti nínú ẹ̀sìn mi a rí pé tẹ́kìtì àti tẹ́sítì tọ̀hún yẹn Tari iná sọ̀hí buhari ó jọra gan bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó fẹ́ deny wípé tẹ́sítì yìí ó yàtọ̀ síra o gírámà wọn and then mini tó wà nínú tẹ́sítì méjèèjì ó sì àfihàn rẹ̀ pé prophet muhammad sallam ó ní tẹ́sítì ó ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n tí a bá ní ṣe àbòsí ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n lo coordinating conjunction wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ definitely information nípa ẹnìyẹn tí ń bọ̀ látòkè so wọ́n so pọ̀ ní pé àníṣe ẹni tá a sọ pé á fún níwèé kò mọ́ ṣe kí ni kò mọ́ kọ kò mọ́ kà ẹ̀yẹ́ mọ̀ yá mi ẹ̀yẹ́ kí a tẹ̀ tọ́wọ́ pé a bá tẹ̀lé báìbù wípé báìbù tàbá mi pé báìbù ọ̀rọ̀ lọ́ọ̀ni ẹ̀yẹ́ ká lè tẹ̀lé fásitì náà nítorí pé ó ti ṣàfihàn ẹgbẹ́ ẹni tó ń fún níwèé o kò mọ́ ọkọ bẹ́ẹ̀ ni ò mọ́ ọkà bọ́ tẹ́ bá jẹ́ kí yá rí fásitì kẹwàá nínú Deuteronomy Deuteronomy chapter number eighteen verse number eighteen tó ṣe tí Mósè tó ń sọ. èmi ò gbé wòlíì kan dìde fún wọn. nígbà tí ọlọ́run bá Mósè sọ wípé èmi ò gbé wòlíì kan dìde fún wọn. láàrin àwọn arákùnrin wọn. láàrin àwọn arákùnrin wọn from their brethren from their brethren láàrin àwọn arákùnrin wọn láti gbé dìde fún wọn brethren be ìwọ like unto you èmi ó sì fi ọ̀rọ̀ mi sí lẹ́nu. ẹni tí wọ́n fẹ́ gbé dìde yìí ọlọ́run ni màá fi ọ̀rọ̀ mi sí lẹ́nu. mo sì máa sọ. ẹ wait ọlọ́run ló sọ tábà wo ìwé yìí ikra commandment látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run fẹ́ fọ̀rọ̀ sí lẹ́nu ikra ọyá mọ́ ọkà máa nẹ̀bì kan rì kí ni kí n mọ́ ọkà ló yàdá ìmọ́ọ̀kà ẹ kàn wọ́n sì máa sọ ohun gbogbo tí wọ́n pa láṣẹ fún gbogbo nǹkan tí ẹni tí a sọ bá fi wé yìí fún tí ó mọ̀ sọ ta pa láṣẹ fún náà ni ó mọ̀ sọ definitely kò ní sọ gẹ́gẹ́ tí wọ́n pa láṣẹ fún and then prophet yẹn yóò sì kíni yóò dà gẹ́gẹ́ bí prophet Moses tabaníká wò a ní àwọn similarity tabaníká gbé síra wọn gẹ́gẹ́ bí ìròyìn ọmọ yìí àti rí evidence clear evidence that is provable a rí nínú tẹ́ẹ̀sì Deuteronomy chapter number eighteen verse eighteen pé wòlíì tí wọ́n fẹ́ gbé dìde tí wọ́n lè máa fún níwèé yẹn ó máa jọ Mósè Now àwọn yẹn ń claim lẹ́ni pé Jésù ni wọ́n sọ pé wọ́n fẹ́ fún níwèé and then tàbá tàbá gbàgbé ní Luke ó ṣàfihàn pé Mósè mọ̀ àbí Jésù ṣe kí ni ó mọ̀ ọkọ ó sì tún mọ̀ ọka kódà láti twelve years ni ó ti ń kẹ́kọ̀ọ́ and then ẹni tí à ń sọ nípa rẹ̀ yìí kò mọ́kọ kò mọ́kà furthermore wọ́n ní ẹni yẹn máa jọ Mósè alákọ̀ọ́kọ́ ní tàbá gbé wọn sí orí scale nípa bíbí Mósè níyà ó ní bàbá ṣùgbọ́n tàbá ní wo Jesus Christ alayhi salam ó níyà ṣùgbọ́n kò ṣe kíni kò ní bàbá kúrò mọ́sàn sálàm ó ní bàbá ó sì tún ṣe kíni ó Jésù ti kọ́kọ́ wà disqualified nípa pípó jọ Mósè náà nípa pé mẹ́sẹ̀jì ta fi rẹ́ wọn pé káwọn èèyàn gbà wọ́n gba mẹ́sẹ̀jì tí Mósè mú wa bó ṣe bí wọ́n ṣe fìtínà rẹ̀ tó wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n padà wọ́n padà accept as messenger from God and then jésù ó tọ̀ àwọn èèyàn tirẹ̀ wá wọ́n rẹ̀ sáfù wọn ti ẹ̀rẹ́dì láti lízìn adé ìgbìmọ̀ náà sọ̀sọ́là ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní tẹ mẹ́sẹ̀jì aláṣọ́nà àtàlákà orí ilẹ̀ àwọn èèyàn ti ẹ̀rẹ́ padà sí kí ni wọ́n gbà proof number two pé jesus christ kò jọ prophet moses and then nípa mẹ́sẹ̀jì yẹn again ìgbà tí wọ́n ń bá mẹ́sẹ̀jì yẹn lọ ìgbà tí wàhálà dé àyè gan Mósè sá kúrò ọsà lọ sí Madian ìgbà tí wàhálà fẹ́ pọ̀ pọ̀lọ́sọ̀ sọ́làm ó sá kúrò ní maka òun náà lọ sí Madina Madian Medina ẹ̀rí pẹ̀lú tí wọ́n lọ gẹ́ẹ́sì kí ni ọjọ́ra wọn ṣùgbọ́n Jesus Christ alayhi salatu wassalam kò sí ìṣòro kẹ̀kẹ́ tó dé bá nípa ìjíṣẹ́ tó gbé kúrò nínú ìlú rẹ̀ wípé lára pé ìṣòro táwọn ará ìlú rẹ̀ gbé kò ló gbé kúrò lù àríkà nínú text from Genesis to Revolution even in New Testament alone àríkà pé ìṣòro gbé Jésù kúrò nínú ìlú rẹ̀ lọ sí ìlú mi àríkà òun tún jẹ́ point number three tí Jésù fi jọ Prophet Moses alayhis salam nípa kíkú wọn ikú wọn Prophet Muhammad sallallahu ó wáyé bó ti yẹ bí àwọn báwa ta wà lórí lálàyé wọ́n wáyé bó báwa náà sí wáyé wọ́n sí bí wọ́n sí báwọn náà wọ́n dẹ̀ kú ní nọ́mà báwọn èèyàn sí máa ń kú ààrẹ sí wọn Mósè ó wá wọn bí sáyé ní nọ́mà bí wọ́n sí máa ń bíyàn ó rẹ̀ tún kú ní báwọn èèyàn sí máa ń kú but tábà nípa wo ikú Jesus Christ alayhi salam ó wáyé lọ́nà tí àwọn èèyàn ti ẹ̀ gbà wáyé one ó tún kú lọ́nà tó ṣe pé ó tún kúrò láyé lọ́nà tó ṣe pé kìí ṣe kò kọ́mọ̀ láàrin àwọn èèyàn yẹn kúrò nínú ayé lóòótọ́ ó kúrò láyé òun tún á ti kú bá rọ̀ fún àwọn láhú ilé ṣùgbọ́n ta bá John ó ní bí ó ṣe ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n súre fún wọn àyà hmm. á kúrò lọ́dọ̀ wọn agbégun òkè ọ̀run lọ ta ni èèyàn mélòó lọ́wọ́ aládùúgbò ní kó wá wa tí wọ́n ti yà kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n gbé gòkè ọ̀run lọ láàyè but Jesus Christ wọ́n gbégun òkè ọ̀run lọ gbogbo òkè tí wọ́n bóyá ìṣẹ̀dá rẹ̀ ìsọwọ́lu ayé rẹ̀ ìṣẹ̀mí rẹ̀ àti àìsí lórí rẹ̀ rẹ̀ mọ́ ó yàtọ̀ sí gbogbo àwọn ànẹ́bí àbí ànẹ́bí wo ni a fẹ́ sọ pé kò ní bàbá ṣùgbọ́n níyà a prophet Adam gẹ́ ó yàtọ̀ ìgbésí ayé jésù tí yàtọ̀ sí prophet adam ṣe bí a sì rí evidence pé wọ́n mọ̀ but kò ní bàbá kò ní ìyá but prophet isa aleyhisselam kò ní bàbá ṣùgbọ́n ní ìyá lóhun tó tẹ̀yẹ kó mọ jẹ́ imagination tó yẹ kó jẹ́ ohun tó mìíràn mọ̀ rò pé a alágbára lọ́lọ́ ó yẹ kí ogun tó wà lórí lára ìkọ́mọ sọ pé fatabaraka Allahu asanul ọ̀lìgì òun ni ọba tó mọ ẹ̀dá dájú tí ó sẹ́ni kẹ̀kẹ́ tó lè dá ẹ̀dá níbi tí Allah subhanahu wa ta'ala tó bá ti dá ẹ̀dá mú so ìgbésí ayé Jesus Christ ó yàtọ̀ sí ìgbésí ayé gbogbo àwọn prophet yòókù kò sí prophet kan tó ti lọ tálẹ̀sẹ̀ tí wọ́n fún wa ní orogbe túnbọ̀ wa mọ́ lẹ́yìn Jesus Christ alayhi salam tó ń gbé kò tí ì kú kò sí evidence kẹ tẹ́nìkan lè mú wa tó bá wà kẹ́kí ká mú wa wípé tọ̀ ibi báyìí o ní sàárè Jésù wa ibi tá a sin sí nìyí kò sí lórí ilẹ̀ so bíbélì kan sọ pé àyàbò ọlọ́run agbégbó òkè ọ̀run lọ clear evidence wípé jésù wọ́n gbé wọ́n gbé ni kí wọ́n pa kó tó mú lọ no wọ́n gbé egun òkè ọ̀run lọ tó bá egun wọ́n bá pa ni wọ́n ni wọ́n mú gun òkè ọ̀run lọ bọ̀ wọ́n gbé òun gẹ́rì sọ pé àsìkò ń bọ̀ wá tẹ́ẹ̀rí ọ̀run sí sílẹ̀ tèmi ọmọ ènìyàn èmi ọmọ ènìyàn tí ń jókòó ní ọwọ́ ọ̀tún agbára definitely yóò lọ yóò kúrò lórí orí ilẹ̀ tá a So ẹ̀yẹn mọ̀ yá mi conclusion ẹjẹ́ tẹ̀lé scriptures ohun táwọn scriptures yìí ń sọ torí ká tó lè sọ pé religion eléyìí lèmi follow tàbí eléyìí ni wọ́n follow scriptures religion yẹn ó gbọ́dọ̀ sọ fact a gbọ́dọ̀ rí fact wípé ohun tá à ń tẹ̀lé nìyí nínú scriptures wa tá a bá ti tẹ̀lé scriptures ayépa ń tẹ̀lé fẹ́ẹ́nu and then tá a bá ti ń tẹ̀lé fẹ́ẹ́nu à ò tẹ̀lé Jésù ò tẹ̀lé Mósè bẹ́ẹ̀ sì gbogbo wọn nítorí ní John chapter five verse number seventeen Jesus Christ sọ wípé ẹ má ṣe rò pé èmi wá láti pa òfin àwọn wòlíì tó ti wá yẹn èmi wá láti pa ọrùn ẹ mọ̀ lọ tíǹkì báyẹn o mi wá láti pa ọrùn bí kò sí láti múṣẹ definitely a ní láti believe gbogbo àwọn prophets tó ti wá pátápátá a ní láti believe wọn Now, nípa Jesus Christ alayhi salatu wa salam clear evidence lélẹ̀ wípé kò jọ Mósè and then ẹni tó jọ Mósè ní verse number nineteen in Deuteronomy chapter number eighteen verse number nineteen ọlọ́run fọ́ ọ̀kẹ́ páyì rẹ̀ á ti rí pé prophet Muhammad sasala ó jọ Mósè Jesus kò jọ Mósè náà á ti rí ẹ̀rí a dẹ̀ ti gbà pé prophet Muhammad sasala ó jọ Mósè kí ni ọlọ́run wá sọ pé ẹni tó jọ Mósè yẹn o kí ni ohun tí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ tí ọba tẹ̀lé yóò sì ṣe yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ tí ó mọ̀ sọ ẹni tí ò bá fetí sí ọ̀rọ̀ tí prófẹ́tì yóò mọ̀ sọ lórúkọ èmi ọlọ́run ní orúkọ èmi ọlọ́run ní orúkọ èmi ọlọ́run tí ó bá sọ̀rọ̀ á jẹ́ pé orúkọ ọlọ́run náà ọkọ ṣáájú kó tó ṣe kíni kó lè pé yóò mọ̀ sọ̀rọ̀ tábàwo orí gbogbo àwọn suwam tó wà náà Kùránì á rí pé gbogbo ẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀lú Bismillahi rahmanir rahim except suratu tawba tó dẹ̀ ní reason so kò sẹ́yìn kan tó fẹ́ ka quran láì ní sọ pé bisimilahi rahmanir rahim alẹ́wọ̀n sàṣẹ́là níwọ̀n ìgbà tí wọ́n bá sọ ohun tọ́lọ́run sọ yóò sọ láhí rahman rahim pẹ̀lú orúkọ Allah ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run so ẹni tí ó bá ti fetí sí ọlọ́run tí ẹnìyàn mọ̀ sọ ní orúkọ ọlọ́run èmi ò béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ó bí ọ o tọ́ bá ti tẹ̀lé pọ̀pọ̀mọ́ sọ̀sọ́lá ọlọ́run ó ṣe kí ni bí ó bí ọ ní wàkù àtọ́lọ́run ní òkú ìwọ àtọ́lọ́run wọ́n gbọ́ ẹ̀kọ́ kò sí Islam kò tẹ̀lé ẹni tí ọlọ́run júre kí ni evidence láti nídìí mọ́ wọ́n lẹ́yìn tí ó fún ní tíra kò ní mọ̀ ọkọ̀ kò ní mọ̀ ọ̀ká ààrẹ evidence ẹ̀ nínú ìwé yìí ọlọ́run ti sọ wípé Mósè ti sọ pọ́lọ́run sọ fóun pé ẹnìyẹn gbọ́ ọmọ àjọ òun are evidence pé ẹnìyẹn jọ nọmba 2 pẹ̀lú nọmba 3 ọlọ́run ti sọ pé ẹnìyẹn ọmọ ọkà pẹ̀lú so a ti rí evidence tó ṣàfihàn rẹ̀ wípé wòlíì tí wọ́n ń sọ fún Mósè tọ́lọ́run sọ pé wọ́n bí ọ tó bá ti tẹ̀lé tó bá ti tẹ̀lé téèyàn gẹ́gẹ́ bá sọ fún ìpọ́ ọlọ́run ó ọ tọ̀yẹ́ ọjọ́ mọ̀ mọ̀ pé a nǹkan ńlá ni ọlọ́run gẹ́gẹ́ fún alára wọn pé ń béèrè mi ó béèrè lọ́wọ́ rẹ tó bá ti tẹ̀lé ń bí ọ so ẹ̀mọ̀ yá mi ẹjẹ́ àtẹ̀lé ẹni tí ọlọ́run ṣe àpèjúwe rẹ̀ torí kò ní sí evidence kẹ̀kẹ́ tá a fẹ́ fún ọlọ́run wípé ẹ àwọ̀ ọmọ ni àwọ̀ ọgbọ́n ni kò sí yẹn o and then ní inú John chapter number sixteen verse number twelve Jesus Christ látó ní ẹ̀tún lọ tí ń lọ fún alára rẹ̀ ó lè mi ó tún béèrè lọ́wọ́ bàbá owó fún yín ní olùtùnú mi rẹ̀ yọ́wọ́ bá ń gbé títí láíláí ta ló wà lẹ́yìn Jesus Christ bí kò sí problem mọ́ sọ́sọ́lá and then verse number twelve mo ní ohun púpọ̀ láti sọ fún yín Jesus Christ aleyhisalatu wasalam ó ní òun ní message tó pọ̀ láti convey ó fẹ́ convey message tó pọ̀ ṣùgbọ́n o ẹ kò lè gbà wọ́n nísinsìnyí ó rí pé knowledge ọmọ èèyàn gbà yẹn ó kéré ó kéré gan rate tí wọ́n lè fi assimilate ó low development ò tí bọ́ ọmọ èèyàn dé level yìí ìdí ni ẹ̀ tó sọ fún ọ pé èmi ò ẹ̀mí ni o púpọ̀ láti sọ fún yín ṣùgbọ́n ẹ̀ kò lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n ṣùgbọ́n gbà wọn ní ẹ̀mí òtítọ́ ni bá dé. ṣùgbọ́n nígbà tí púpẹ̀ tí mo sọ pé ń bá yín tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mí òtítọ́ tí mo ní bá yín tọrọ lọ́dọ̀ ọlọ́run tó bá dé. wọn ò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo. yóò tọ́ yín sọ́nà gbogbo ọ̀nà tó kù tèmi sọ fún yín pé mi ti ti complete ó máa complete ẹ̀ fún yín gbogbo tó kù tí mo ní láti sọ fún yín tẹ̀lé gbà so nígbà tí òun bá sì dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀. because prophet yìí kò ní sọ ti ara rẹ̀ kò ní sọ lára rẹ̀. ohunkóhun tí ó bá gbọ́. ohunkóhun tó bá gbọ́. iná ẹ̀ ni ó mọ̀ sọ. wà á máa yẹn tí a ní àwa inú wà yìí la wà yóò yóò ha. àríwọ̀n sọ̀sọ́ lọ́nà sọ́tún nẹ́jìm Quran chapter fifty three verse number three up to four. wà á máa yẹn tí a ní làwa àríwọ̀n sọ̀sọ́ kì í sọ̀rọ̀ fẹ́ ẹnu inú wà yìí láwá yòyò ha ohun tí wọ́n bá pa láṣẹ tó gbọ́ inú ẹ̀ ló ṣe kí ni tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn fásitì tó wà ní Qur'an kúl sọ kó tó di pé ẹ̀sẹ̀ máa ṣèké ni yóò mọ̀ sọ nígbà tí wọ́n fẹ́ fún ní tí a ní ikra ka kó tó di pé ṣèké ni ọbẹ̀ ẹ̀ sí ka kò kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ikra definitely gbogbo nǹkan tí ń ṣe pátá pẹ̀lú commandment ni so òun lè rò pé ẹnìyẹn gbogbo tó bá gbọ́ òun ní òmò ọ̀sọ òun ó sì sọ ohun tí ń bọ̀ fún yín ọ̀nà oní Jésù gbà sọ̀kẹ́ tí ń bọ̀ fún wa pé tọ̀ báyìí láàrín jẹ́ ní ẹ mọ̀ sọ pé Eh, ọ̀run rere ṣé ọ̀run burúkú wà ní so Prophet sasala òun ló jẹ́ àmọ́ wípé ibi tá ń pè láyé tó da lọ́dọ̀ Ọlọ́run òun náà ní àlìjẹ́nnà ibi tó burú bọ́ọ̀mù èèyàn ní ibùdé sí tọ̀ bá ti tẹ̀lé tọ́lọ̀ òun náà nílẹ̀ ó sàlàyé gbogbo kẹtí ń bọ̀ fún ẹ pé tó bá ṣe báyìí nílé iná ọgbẹ̀yìn rẹ tó bá ṣe lé ohun tí ọgbẹ̀yìn rẹ lélẹ́yìí so ó ti sọ tí ń bọ̀ fún wa ẹ̀yàn mọ̀ yá mi ẹjẹ́ àtẹ̀lé ẹni tí Jesus Christ alayhisalatu wasalam ẹjẹ́ àtẹ̀lé Jesus Christ tó tọ́ wá sí Jesus Christ òun ló ti fún wa ní foundation wípé ẹni tí ń bọ̀ wá yìí ó yọ mọ̀ sọ ogun nǹkan tó ti sọ yìí ogun ti ṣẹlẹ̀ àárẹ̀ ti rí ohun tá a fojú rí náà rójú ni kìí sárun so ẹjẹ́ àtẹ̀lé Jesus Christ fẹ́ni tó bá tẹ̀lé Jesus Christ eléyìí ni ọ̀rọ̀ ẹnu Jesus Christ red letter wọ́n fi kọ́ nínú King James version nítorí pé wọ́n ní the, eh, the word of Christ in red so Jesus Christ ló sọ directly látẹnu rẹ̀ pé òjíṣẹ́ yìí o ẹ tẹ̀lé o so ẹ̀yin mọ̀ yá mi nínú Islam àti ẹ̀yin nínú ẹ̀sìn mi ẹ jẹ́ á tẹ̀lé Jesus Christ alayhi salatu wa salam ẹnìkẹ́sọ̀rọ̀ kẹ́ ní my love for Jesus lead me to Islam níwọ̀n ìgbà tó ṣe pé a bá ti tẹ̀lé Jesus Christ àti kọ́mẹ̀tì ó máa lead wa síbi tó ṣe kí ni ibi tá ti gba tá ti gba complete information tí Jesus Christ fẹ́ fún wa tó ẹ pé lóòótọ́ lóòótọ́ ló fẹ́ràn Jésù wá síbi tó ti gba complete message tí Jesus Christ àdéhùn sọ̀rọ̀ tí ó sọ ní John chapter sixteen verse twelve so mo bí Allah subhanahu wa ta'ala kí ó ṣe àlékún ìmọ̀lẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. àmín. àtẹ̀kùnrin náà kọ́ Allahu Akbar. àkì ọ̀kan nínú àwọn students wa. Mm ọ treat àìsàn yẹn normal. ọ treat ẹ dáadáa. so mi ò ní ìdí àti kọ́mẹ́ǹtì mọ́ lórí ẹ̀. Hmm, káàtó bọ́ọ̀bù mi ló kù. kọ́lọ́hún kó sàlékún àgbọ́yé fún un. àmín. inshallah abikura ti la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ọ̀rọ̀ ni a ti gbọ́ yẹn pẹ̀lú àlàyé tó kún. Hmm, tó yẹrẹ jí lórí ẹ̀. àlàyé tó kún fọ́fọ́. so any pastor tó bá fẹ́ deny lára àìsàn chapter number twenty nine verse twelve yìí verse twelve yìí gẹ́gẹ́ bí a ṣe proof ẹ̀ fún wa yìí pronoun tó wà mbẹ̀ eh, adjective bẹ̀ coordinated conjunction noun bẹ̀ àti verb hmm. gbogbo ẹ̀ ló ti kó sínú yẹn so kí wọn náà nítorí àwa bèsì lórí ẹ̀ rí. nítorí àtúbọ̀ rẹ̀ hàn ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ń sọ àdékè. sọ àwọn èyí jọ́sìn lọ blandly hmm, hmm. ọkẹ́ mọ́ tẹ̀lé yẹn lọ bí. àìṣe blind following. no no no no no no àwa bèsì lórí ẹ̀rí tó wà certain. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni tó fẹsẹ̀ rìn ẹ̀kọ́ náà kó sàlékún àgbẹ̀rẹ̀ títè níta sí ọlọ́mọdé àbísàsí mi ọlọ́gbára ọlọ́ọ̀ ọlọ́gbọ́ ọlọ́ọ̀ so inshallah tẹ́ ẹ máa ń tún kinní wò ní YouTube tàbí ẹ̀ ń tún wo ní facebook yóò mọ yẹ́ náà pé ànábì wo ló mọ ọkọ ànábì wo ni ò mọ ká. ànábì wo ló lè kà ànábì wo ni ò lè kà. ànábì wo ló ti ń kà tẹ́lẹ̀ hmm. ànábì wo ló lọ ilé ẹ̀kọ́ ní twelve years. lọ́mọdún méjìlá <laughs> nítorí oyè afrika ní tètè mọ kẹ́kọ̀ọ́. ẹ inú ìdánilẹ́kọ̀ọ́ ti ànábì Isa alayhi salam taari nínú Luke chapter number two verse number forty one to forty six yẹn òun náà tún kọ́ wa pé ká mọ lọ lé ẹ̀kọ́ ní ọdún méjìlá. Hmm, tọrọ wà ànẹ́bí wa wa Ìsá wa salam tóbi lọ́lé ẹ̀kọ́ ẹni ó lọ́lé ẹ̀kọ́ òlìjọ́ lọ. bẹ́ẹ̀ni ẹni tó wọ́n lẹ́sẹ̀ ń kọ́lẹ̀ Allahu akbar Allahu akbar Ọlọ́run ṣàánú wa àmín Ọlọ́run kò dúró tẹ̀ wa àmín gbogbo ẹ̀yin olùdásísẹ́ Ọlọ́run ba lára sẹ́tà ń ṣe Ọlọ́run sàṣẹ gbogbo alẹ́ sàn àmín inshallah níjọ́ mẹ́jọ tátùmọ pàdé ọlọjà mọ pàdé pọ lórí ọ̀rọ̀ ọlọ agbára Ọlọ́run ọlọgbọ Ọlọ́run so fóònù nọ́mbà wa nìyẹn fáwọn tó bá fẹ́ pè wá lẹ́yìn ètò pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ah, account number wa nìyẹn lójú screen gbogbo ẹni tí ó fẹ́ dá sí sí ọlọ́run ọ̀nà ìwọ̀sẹ̀ gbogbo alẹ́sàn rí ẹ gbìyànjú ẹ bá subscribe sí youtube account wa irad facebook page wa ẹ bá wa like ẹ ọlọ́mọsà àṣẹ gbogbo alẹ́sàn rí ọlọ́mọsà àṣẹ gbogbo alẹ́sàn rí ọlọ́run bá sọ fún anal quran kí n fi quotation yẹn dúró nínú hmm. suratu nahar quran chapter sixteen verse number one twenty five ọlọ́run bá ní ọ́nìwì ìlàsẹ̀ bí rọ̀bí kabili hekima ẹ pèpè sójú ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ọgbọ́n wàlímọ́ ìsátìlẹ̀ hasan wà sítọ́ dára tí hasan tẹ bá fẹ́ jiyàn jiyàn lọ́nà tó gbà dára dàtúmí sí pé ohun tá a bá jiyàn sí ọpọlọ lẹ́rìí tó fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run ọba lọ sọ bẹ́ẹ̀ fún wa hmm. ọlọ́run ọba ní pé ẹ jiyàn lọ́nà tó gbà dára wà á yàrá wọn dọ́là à ń sẹ̀bílẹ̀ èmi ọlọ́run ọba mo mẹni tó sọnù lójú ọ̀nà èmi ọlọ́run ọba wà wà á lábẹ́lẹ̀ mọ̀tẹ́dẹ́ èmi náà mo sì mẹni tó mọ ọ̀nà jùlọ wà á kiri dà wá ná alhamdulillahi rabbil alamin wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulah. isilamu lọ́nà òtítọ́ àti iye ìsìlámù lọ́nà òtítọ́ àti iye má jẹ́ n ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah má jẹ́ n ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah ìsìlámù lọ́nà òtítọ́ àti iye ìsìlámù lọ́nà òtítọ́ àti iye má jẹ́ ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah má jẹ́ ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah. àwọn mìíràn ṣìnà irin ni wọ́n ń bọ̀ àwọn mìíràn ṣìnà omi ni wọ́n ń bọ̀ àwọn mìíràn ṣìnà jésù ni wọ́n ń bọ̀ jésù ni wọ́n ń bọ̀ má jẹ́ ṣìnà tó lọ sọ́dọ̀ òtítọ́ àti iye ìsìlámù lọ́nà òtítọ́ àti iye máa jẹ́ sínà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah máa jẹ́ sínà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah. sallallahu alayhi wa sallam.